eléyìí tí ń bẹ ńlẹ̀ ní ìsìn àtàrí àjànàkú ni o tí kì í ṣẹrù ọmọdé bàbá àlùbáàlù ọrùn ó wọ èmi kíní yìí mo wí rẹ. kó ní owó kó léèyàn máa jẹ́ kó hàn sáré pé ẹni tàbá balaba òun ni bàbá. tí mo bá gbọ́ yín dáadáa ẹni tó fún àbúrò mi ló fẹ́ bọ̀ lónìí. ṣé ike lẹ́nu ọ̀rọ̀ ṣá. mo lẹ́nu ọ̀rọ̀ kó dàbọ̀ lẹ́sẹ̀ rọ̀. Ah! gbogbo olùdá bá dé ọmọ àmọ̀pá dé ọ máa mọ̀ pa awọ bẹ̀ àwa máa náwó àwa máa bàṣẹjẹ́ ní half anybody. wọ́n ní ohun wèrè náà kò jáyé. Ah, wèrè mo tó dá ni. wèrè ẹ fẹ́ jáyé <laughs> wèrè náà ó jáyé. ṣé ọkùnrin ni ẹ. Ah, kò le ọkùnrin là kọ ọkùnrin là dá. gbogbo gbogbo èyí ò láì gbogbo náà fẹsẹ̀ kárí. Ah, wọ́n bèrè pé sọ́kùnrin ní ẹ̀sìn wọn dìbì mú ṣé ibi ni wọ́n fi mọ̀ pé ọkùnrin lèèyàn ni. ikú rẹ̀ mọ̀ ń kú lọ́wọ́ bẹ́ẹ̀ ni ààrẹ yìí mọ̀ ń gbà ebi ẹ̀rí mo ṣe kù ní mo gbẹ ẹran gbogbo owó ẹ̀jẹ̀lẹ̀ náà ah, omi ẹ̀jẹ̀lẹ̀ mu kódà àlọ́ lẹ́hìn wọ̀dọ̀ rìn aṣọ ẹ̀jẹ̀ ni. mo lẹ ti dẹ́jẹ̀. ẹ̀jẹ̀ ara mi náà ni lẹ́nu oṣù yóò di tó mẹ́fà ni mo sílẹ̀. Ah. five thousand. ẹ wo ẹ má ṣe wá àṣìfún lónìí ọ̀dọ́ sọ́jú ilé tó kù lọ́ọ́ dèmí rèé o inú five thousand owó oògùn ẹ̀jẹ̀ oògùn two thousand nù two thousand nù tàyẹ̀ gbà náà ní owó ẹ̀jẹ̀ rèé o tàyẹ̀ gbà á dé tàlẹ́ ìwẹ́rẹ́gbà ìwọ náà ìbẹ́jẹ̀ ọgbọ̀n ìwẹ́jẹ̀ nù. apako. Try, I go knock you apako. Shade, shade, shade, make I knock you apako. Yeah.